السلام عليكم ورحمة الله وبركاته وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك أن تبذل الفضل خير لك وأن تمسكه شر لك ولا تلام على كفاف وابدأ بمن تعول رواه الترمذي وقال حديث حسن صحيح نيت سواجو ní báàbù ojúpọ̀nà eléyìí tí a ń gbéyàwó ní tíra Riyadu Salihin àdísì eléyìí tí a ti fara lónìí insha Allah oná ni hadithu abu umama radiyallahu anhu qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba tí kẹ́ àti gẹ̀ẹ́lọ́run bá ń bẹ fún sọ báyìí pé ya adam mo pe ẹ̀yin ọmọ ànábì adam innaka an tabdula alfadla khayrun lak dájúdájú rẹ kó o máa ná alfadla gbogbo nǹkan tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà tó jẹ èyí tó ṣẹ́kù nínú tọ́lọ̀ ń ṣe fún ọ kó o ná sójú ọ̀nà ọlọ́run kó o máa ná fẹ́lòmíì khairun lak òun ló lóore fún ọ wa an tumsikahu sharrun lak kó o máa di pamọ́ kó o máa kó pamọ́ kó o máa jẹ́ ó bọ́ta kó o máa jẹ́ kẹ́lòmíì ó ṣàǹfààní ń bẹ̀ aburú ló jẹ́ fún ọ wala tulamu ala kafafin ẹni tí ọlọ́run ọba tó bá sóore wọ̀n tún wọ̀n sí fún ó mọ̀ kú oríire wọ́lá tula kò lè a kìí bú ọmọnìyàn ọmọnìyàn ò lẹ́jọ́ tí ó ṣe alákàfàfẹ́ látùlá mọ̀húná ayé láà yóò hàt àní bí lẹ́jọ́ lérí oore tó bá jẹ́ wọ̀n tún wọ̀n sí kò kéré jù kò sì pọ̀ jù débi pọ́ wá pọ̀ ó tún wá ń sẹ́lẹ̀ wabda biman ta'ul èyíkéyìí nínú oore tọ́lọ̀ ń bá ṣe fún ọ tó bá wá fẹ́ máa ná bóyá èyí sẹ́kù bẹ̀rẹ̀ biman ta'ul pẹ̀lú àwọn tí ọlọ́run bá kó ìjẹ wọn sábẹ̀ rẹ̀ biman ta'ul. أي بمن تنفق عليهم أي بمن تجب نفقتهم عليك àwọn èèyàn kan bẹ tó ṣe wípé ká gbọ́ bùkátà wọn ọ̀ranyàn ló jẹ́ lérí wa béèyàn ò bá gbọ́ ọlọ́run bíyàn lérè àwọn kan bẹ ká gbọ́ bùkátà lérí wọn kì í ṣọ̀ranyàn àmọ́ tá a bá ṣe iṣẹ́ olóore tó pọ̀ lọ́wọ́ àbẹ́ bí mọ̀ntàún nínú rẹ̀ náà ti fa al-iyal àlá ya'ulu iyalan wabda bẹ̀rẹ̀ bí man ta'ul pẹ̀lú àwọn tó ṣe wípé kọ́ náwó lé wọn lérí ọ̀ràn yà ló jẹ́ lérí ẹ̀ àwọn wo ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ àwọn òbí tí wọ́n bí ọ bó ṣe wá ń tẹ̀lera wọn nù ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ wọ́bdà bí mọ́ ń ta rẹ̀ bẹ̀rẹ̀ má jẹ́ ni tí ó jẹ́ ni rí níta ṣùgbọ́n tó jẹ́ níbi lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ wọ́bdà bí mọ́ ń ta rẹ̀ bẹ̀rẹ̀ bí mọ́ ń ta pẹ̀lú àwọn tí ìnáwó lérí wọ́n jọ ràn yàn lé ọ lérí bẹ̀rẹ̀ ìtọrẹ àánú rẹ̀ látọ̀dọ̀ wọn eléyìí tí anabi sallallahu alaihi wasallam sọ yìí pẹ̀lú àwọn àlàyé nífọ̀sí wẹ́wẹ́ ìgbà míì máa ń bẹ ẹni tó súnmọ́ èèyàn pẹ́típẹ́tí nínú bíbí èèyàn lè rí kéèyàn filẹ̀ kéèyàn ó sì lọ ṣètọrẹ àánú fún ẹni tí ò súnmọ́ èèyàn nínú bíbí kí ni tó lè fà á ó ní í ṣe pẹ̀lú bíbùkátà kó wá bó bá ṣe rí ẹlòmíì ń bẹ tó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí ṣùgbọ́n èèyàn rí wípé ó ní ẹlẹ́mìísìn bẹ tó jìnà síyàn lóòótọ́ ṣùgbọ́n èèyàn rí wípé béèyàn ò bá fún kò lọ́nà mi yóò ráre yóò dààmú àwọn àfáàní tó bá rí bẹ́ẹ̀ kéèyàn náwó rẹ̀ yẹn sí ẹni tó jìnà ṣáájú ẹni tó tó ṣe wípé fún ọ̀nà wà fún tó fi lè rí rẹ̀ ti ẹni tí ò so níbàámu sí bí bùkátà bó bá ṣe rí òun náà ni máa ń dìtàmì béèyàn ṣe máa ń wọn ta ló kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí dáadáa ṣùgbọ́n tí wọ́n bá dọ́gba níbi bùkátà èyàn gbọ́lá fún ẹni tó súnmọ́yàn nínú ẹbí abẹ́ni tí nínáwó lérí ẹ̀ tó jọ́ranyàn léyàn lérí ṣáájú kéyàn tó consider ẹni tó jìnà rọ̀wá òtírímìdì àfáwà ìmáàmù tírímìdì náà gba hadisi wa wàkọ́lá hadithun hasanun sahih wọ́n ládìsí hadith tó ṣe wípé nínú àwọn ọ̀nà tó gbà wá ẹgbà wá kan bẹ tó ṣe pé hasan ni ẹgbà wá kan bẹ tó ṣe sahih ni ìmáàmù Tirmidhi máa ń ṣe jámù rẹ̀ báwọn wípé hasanun sahih àbí kó ṣe wípé ó ń ṣe iyèméjì sádìsì yìí sódépò hasan sódépò sahih àbódépò hasan yóò wá bẹ́ẹ̀ kan méjèèjì pàwọ́ hmm, hasanun sahih èyí tó bá bọ́ sínú méjèèjì kì í ṣàṣe da'if àbí kó ṣe wípé ọ̀nà méjì ló gbà wá ọ̀nà kan jẹ́ hasan ọ̀nà kan jẹ́ sahih. anabi sallallahu alayhi wa sallam anabi ni innaka an tabdula al-fadla khayrun pé kéèyàn ó máa ná al ní èdè lárúbáwá tí nǹkan bá ti kún èyí tó ń sẹ́lẹ̀ ń bẹ̀ yẹn fọ́dùlù náà ń ó ń bẹ hadith tanabi sallallahu alayhi wa sallam tí wọ́n bẹ anabi léèrè pé ṣé ó tọ́ fún ọkùnrin kó wẹ̀ bí fọ́dìlì mùràtì yìí fọ́dìlì ń bẹ̀rẹ̀ ni pé omi tí ìyàwó rẹ̀ fi wẹ̀ kù ṣéyàn lè fi wẹ̀ àlùwàlá omi tóbìnrin fi ṣàlùwàlá kù èyàn dé mọ́lá sí èyàn bábági kan omi ṣẹ́kù bẹ́ẹ̀ èyàn á fi ṣàwọn ní à ah, ẹlẹ́yà kan fi ṣàlùwàlá kù ṣé yẹn lè fi omi ìṣàlùwàlá so fọdùlù ìmúraà ìǹtẹ yẹn lò tó ṣẹ́kù ọ̀nà pè ní fọdùlù ṣùgbọ́n ká lè tè lọ síbi fíkìwù yẹn kò sí tó burú mbẹ̀ kódà kọ́mọ́ sí ìyàwó ẹ̀ èyàn lè fi omi tóbìnrin lò kù tó fi ṣàwàlá èyàn lè fi ṣe kíni o èyàn lè fi ṣàlùwàlá so alifọdùlù awùlìfọdùlát òun náà ní nǹkan nígbà tí ojúlówó tá a bá ti mú ètò wá ṣẹ́kù mbẹ̀ náà ń pè ní fọdùlù ó lọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ́ nínú ó wà nínú Maqamatul Hariri ó ní ìrẹ́ ataita ba'da al-isha walam yabqa illa fadlatil asha'i ataita ba'da al-isha ẹ̀yìn ìṣá tó dé walam yabqa kò sí nǹkan kan tó tẹ́kù mọ́ illa fadlatil Takoko ẹ̀ṣáì ẹ̀kejì àṣà tẹ́ ẹ bá ní ẹ̀ṣà ìrun alẹ́ nìyẹn tẹ́ ẹ bá ní àṣà oúnjẹ alẹ́ nìyẹn. oníwàlámi yàpọ̀ ilà fadọ́láàtì látara fọ́dúlù oúnjẹ táwọn èèyàn ti jẹ tá àwọn èrè pérépé oúnjẹ tó sẹ́kù níjẹ́ fadọ́láàtì. so ìdá tánàbí bá wá sọ nínú hadithi wípé ìnáka àǹtàbùlà lè fọ́dùlà lẹ́yìn ìgbà tí ọgbọ́ bùkátà owó tún wá ṣẹ́kù ìntí máa ń wá sọ́kàn wa ni pé tá a bá jẹ tó ṣẹ́kù ká lọ fi pamọ́ abẹ́ẹ̀kọ́ pé at least kéèyàn ó ní savings ìntí máa ń wá sẹ́mìíràn ni ó sì dáa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ anabi alayhi wa sallam anabi innaka an tabdula èyí tó ń ṣẹ́kù yẹ kéèyàn máa ná ibi tí wọ́n ti jẹ tó ti yó yẹ̀mú ń lọ́lọ́ fìkan pamọ́ alẹ́ nìkan ìjẹ kankan èyí tó fẹ́ fi pamọ́ yẹn lọ mú kò fún ṣùgbọ́n léwu tẹ́nìkan bá ń bẹ ní ìsọba ní òun ò ní savings kankan àyàn mọ̀ ní sórí ẹ̀ pé báyìí ọ̀fẹ́ ṣe nǹkan láyé ni gbogbo ẹgbẹ́ ń ralẹ̀ ṣé ò ní máa ti tẹ́lẹ̀ owó jọ tí wọ́n ní orílẹ̀ fira gbogbo ẹgbẹ́ ń ra ọkọ̀ ọba ṣàtìrówó ọ̀sán nínú tánà ni lọ́rùn àti ẹni tí ò ní lọ́rùn àti igbá lọ́rùn àti àwọ̀ nǹkan tó ṣòro ni ṣùgbọ́n nàbì ní khairun khairun tó sọ yẹn kò túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ bá ní èèyàn lè ṣe kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá lè lọ gbọ́ yé débi wípé èdè yẹn fẹ́ máa ṣe fún ẹnìkan mọ̀ wá tí èè jẹ ẹnìkan mọ̀ wá tí èè ní kankan jẹun fún ànábì ní tí mọ́nì èèyàn bá lè débẹ̀ tí èèyàn bá lè ṣe khairun lak olóore pọ̀ fún yàn torí pé ntọ́lọ́wọ́ lọ fi dì fún ọ ọkọjá kó máa ṣe fún ó kọjá savings lọ torí pé ìyẹn náà ó sèfù ẹ̀ náà ni ṣùgbọ́n wọ̀ ọ̀kan mọ̀ pé ó sèfù ẹ̀ ni bẹ́ẹ̀ bá ná ẹyọ kan fọlọ́ mẹ́wàá lọ́wọ́ fi lápadà bẹ́ẹ̀ bá ná mẹ́wàá ọgọ́rùn-ún lọ́wọ́ fi lápadà fún yàn ṣùgbọ́n wàá máa yọlẹ̀ kọ́ ha ilà lẹ́dínà àmánu kì í sáyà kùnrin ni o kò sẹ́ni tó lè ṣe àfihàn bá gbọ́ lọ́ngbọ́ tí yàn dẹ̀ ní tàwọn kù nínú torí pé ànábì ó sọ wípé wà á ń tàbdúlà alfọ́dúlà wájibón alek kagbọ̀ yìí o ànábì ó sọ pé ọ̀ràn èèyàn ló jẹ́ ṣùgbọ́n ànábì ń sọ mí bá bi advice bá bá lè yé èèyàn débẹ̀ khairun lak ó lóore fún yàn èdè yóò fi máa ti pamọ́ yẹn kéèyàn máa nà kéèyàn fi máa ṣàánú àwọn yàn torí pé ibi tọ́lọ́run ó ti lọ kó fún yàn yóò ju kéèyàn máa kó pamọ́ lọ وعن عبد الله بن محصن الأنصاري الخطمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عند أوقوت يومئ فكأنما حيزت له الدنيا بحذافيرها rawahu Tirmidhi wa qala hadithun hasanun láti ọ̀dọ̀ abdullahi ọmọ mixon al-ansari al-khaqani radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba àti káàkiri ọlọ́run bá ń bẹ̀rẹ̀ fún sọ wípé man asba'a minkum aminan fi sirbi'i òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá jí lójúmọ́ kan nínú yín aminan fi sirbi fi sirbi ay fi nafsihi sirb bi ma'ana nafs tó jí lẹ́ni tọ́kàn ẹ̀ balẹ̀ kò sí bẹ̀rù kankan fún kò sí ìpayà kankan mu'afa fi jasadihi tó gbápá tápá ṣe gbé tó gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ ṣe gbé lẹ́ni tó lálàáfíà nínú gbogbo àgọ́ ara rẹ̀ inda ukutu yawmihi oúnjẹ tí ó jẹ ní jọun ó lè mọ́ sí o oúnjẹ tí ó jẹ ní jọun ó wọnú wà lẹ̀ tóun ó jẹ tọ́mọ ó jẹ tíyàwó ó jẹ ó sì rí i pé ọlọ́run pèsè rẹ̀ fún un ó lè sí o ṣùgbọ́n tòní ọlọ́run sí lérò ẹni bẹ́ẹ̀ ha ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé hìzàtìlá òdùnìyà ayé láòdùnìyà bí ìgbà tá a kó gbogbo ilé ayé fún bí hàdàfíìrì ha gbogbo tí ilé ayé kó sínú pátá àti kó fẹ́ nìyẹn bí ìgbà tá a ti kó fún ni tí nǹkan mẹ́ta yẹn bá tilẹ̀ wà fún ọkàn rẹ̀ balẹ̀ ó lálàáfíà oúnjẹ tí ó jẹ níjọun ó nulẹ̀ tí ó jẹ tọmọ ó jẹ tíyàwó jẹ ó wà nulẹ̀ àpèjúwe rẹ̀ àgẹ́bí ẹni tá a kó gbolé ayé fún ni àìwá mẹ́ni tọ́lọ́run ti ṣèyún òfun náà tọkàn rẹ̀ ò náà ó níyẹn ọkàn ò tún balẹ̀ àwọn ọmọ ìyá wa ní òkè ọya nílẹ̀ haúsá wọ́n sábà máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti lọ ibi iṣẹ́ bẹ́ẹ̀ ọjà ní ta ni àbíṣẹ́ ọwọ́ ní ṣe tó bá ti rí èyí tí wọ́n fi jẹun níjọ́hun kó sì tó jáde ńlé láàárọ̀ ọjọ́ kejì èyí tí wọ́n tún jẹ ó iṣẹ́ ìjọ náà nù masalasi ní ọgbà ó lè jókòó mọ́sálásí kan máa ṣe fàájì bẹ̀ kan máa fi súyà pànú bẹ̀ torí pé ó ti ra oúnjẹ ọbẹ̀ tí ó ṣe àwọn èyí sì sábà ṣe bẹ ọjọ́ kẹta ọjọ́ hmm, àwùsèṣe ọbẹ̀ ọjọ́ kan náà ni òun ni ó ra gbogbo ẹ̀ yóò ti ra nǹkan èlò yóò ti ra gbogbo ẹ̀ yóò ra ẹja yóò ra gbogbo ẹ̀ yóò ra ẹran yóò ra gbogbo ẹ̀ yóò sáré gbé wálé yóò ra gbé fáwọn aráalé rẹ̀ so tó bá tún mú padà síbi iṣẹ́ òun owó èyí tí tààrọ̀ lánìyẹn tó bá ti rí yìí tán ẹ̀rì tí ó lè ó lè jókòó kọ́ máa ṣe fàájì nírọ̀lẹ́ kí wọ́n máa ṣàwàdà wọ́n máa ṣe fàájì wọ́n bọ̀ mọ́sálásí wọ́n gbọ́ tálímù nígbà bá tó kírun iṣẹ́ ìta yóò lọ jẹun oúnjẹ àárọ̀ náà yóò mú tààrọ̀ yóò tún mú lọ́wọ́ lọ lálẹ́ tí wọ́n ṣe láàrọ̀ la kó tún tó wá jáde ńlé láàrọ̀ la ó rí bí aago mẹ́wàá torí pé tọ́wá ti mọ́sálásí dé lásùnbà yóò á sùn tó bá tún wá sùn nígbà bá di bí nǹkan bí aago mẹ́sàn-án àbọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá múra ó sì fẹ́ jáde lọ́nà torí pé oúnjẹ tí ó jẹ láàárọ̀ yẹn ìyẹn ti wà bẹ́ẹ̀ bọ́pọ̀lọpọ̀ ọjọ́mọ́jọ́ máa ń lè fún ṣùgbọ́n wa níbi ẹlòmíì gan òsùn lé mọ́ kò sùn ilé mọ́ níbi ẹgbẹ́ ó ti jí lọ ṣùgbọ́n ọlọ́run ọba kọ́wọ́lá tóbi rẹ̀ kó ṣàánú wa ṣùgbọ́n ẹni bá ní kọ́kàn rẹ̀ ó balẹ̀ àbí tó náà fi rẹ̀ láyà balẹ̀ tí ò gbẹ́mìí ara ẹ̀ gbóná tọ́lọ̀ fún wọn lálàáfíà tọ́lọ̀ fún ní tó lè jẹ́ lójúmọ́ ìwà àtàwọn ará ilé rẹ̀ bí ìgbà tọ́lọ̀ tí kò gbólé ayé fẹ́ nìyẹn sallallahu alayhi wa alihi wa sallam rawahu tirmidhi wa qala hadithu hasanu sirbihi bi kasri sinil muhmala ay nafsihi wa qila qawmihi wani sirbi ó ní túmọ̀ méjì ó lè jẹ́ nafsu ó dẹ̀ lè jẹ́ kaun tọ́kàn rẹ̀ balẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ wọn abdullahi bin amur bin as radiyallahu anhuma ana rasulullah sallallahu alayhi wa alihi wa sallam qala qad aflaha man aslama anabi sallallahu alayhi wa sallam anabi ni onítọ̀hún ó mọ̀ ti tán bá ní ta ló jèrè onítọ̀hún ti jèrè o ta náà man aslama ẹni tọ́lọ́run bá ṣe ní mùsùlùmí àkọ́kọ́ ìpìlẹ̀ oríire ẹ̀dá ni man aslama wàkánà rísíkò ó kàfáfá tọ́lọ́run wá ṣèjẹ ẹ̀mú ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kìí ṣe pé lówó rẹ̀rẹ̀ ni yìí sọ lọ́sì bó bá fẹ́ ọlọ́run ṣe fún wàkọ̀nà àwòlọ́ òbí ma àtàhù ọlọ́run tó wá fún ní tẹ́lọ́rùn lérí tọ́lọ̀ ṣe fún ẹni tó sorí rẹ̀ jù ní ẹ̀dà ọlọ́run rọwá muslim imam muslim lọ gba hadithi wa ìròyìn mẹ́ta lànàbí sallallahu alayhi wa alihi wa sallam ànàbí fi ròyìn ẹni tó sorí rẹ̀ jù nínú ẹ̀dà ọlọ́run lórílẹ̀ àkọ́kọ́ nú ẹni al-islam man aslama ẹni tó jẹ́ mùsùlùmí tó gba islam Wakana rísíkù ú kàfàfà ìjẹ́ ẹ̀mú rẹ̀ ọlọ́run ṣe níwọ̀ntúnwọ̀nsì ṣètùmọ̀ ẹ̀ pé ẹni tó lówó àwọn tó jẹ́ mílíọ̀nìà mọ́tì bílíọ̀nìà nu wa ṣé wọn ò sóríire ni kì í ṣètùmọ̀ ẹ̀ nìyẹn kì í ṣètùmọ̀ ẹ̀ nìyẹn ṣùgbọ́n ìtànpè ní ọlá ó níyọnu àwọn tó wá jẹ́ olórí wa ń sìn báyìí bọ́kàdà wá ṣe balẹ̀ báyìí ọkàn wọn ò lè látòrí president kò sí fọkànbalẹ̀ bọ́ọ̀ sì máa ṣe mítì ni wọ́n máa ṣe gbà náà máa ṣe gbogbo ẹ̀ kódà àwọn àsọmọgbé wọn gan náà àwọn ò lè jókòó báyìí pé wọ́n fẹ́ gbọ́ wáṣí bá jókòó báyìí ọkàn wọn ò lè síbí ọkàn wọn ò lè síbí ẹlòmíín ń bẹ níbi tí ọrọ̀ yìí pọ̀ dé àwọn òórùn sùn mọ́ tí owó bá dójú ẹ̀ gbàgbé oorun ò tún sùn mọ́ ọ̀ọ́ máa ra oorun ni bóyá wákàtí kan owó tó sì ná àwọn tablet tó lò kó tó rọrùn wákàtí kan ẹ̀sùn tó bá ṣiṣẹ́ wákàtí yẹn tán ojú rẹ̀ ó tún lára kí ni ìdí tí òfin rọrùn ẹ̀sùn ni wípé business kan wà ní Dubai tó yẹ kó lọ attend conference kan lérí èyàn lẹ́yìn yẹn contract kan tó fẹ́ jáde ní United Nations ní World Bank òun náà ó tún gbọ́dọ̀ yọjú rẹ̀ bí ó tún yọjú rẹ̀ yẹn ẹ̀rí wọn fóònù ọ̀fẹ́ tó bí ogún wọn ò lè kó lọ́wọ́ wọ́n ti láwọn kan tí ọmọ kó lọ́wọ́ bí ṣe ń gbà kan tó tún nàkàsí pẹ̀rẹ̀ eléyìí náà tún rí kìí tún gbà ó tún náà eléyìí náà sí yóò sáàmà gbọ́ gbogbo ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bóòlù ọ̀sẹ̀ fẹ́ bọ́ bá bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí kó owó tó wá wọn ètí ẹ̀ sùn kò ní sùn ibẹ̀ lẹ́nu kó sì sọ pé kíní kan àkáǹtì kan kò yanjú

kìí ṣe pé wọ́n ní ó sọ pé ló gbọ́ fúnra mi báyìí àwọn èèyàn tí wọ́n fẹ́ rí ẹ̀rù páwọn èèyàn fẹ́ kírun yídì ni níwájú ilé rẹ̀ ibi táwọn èèyàn pọ̀ lọ rẹ̀ ní àṣẹ oníbàárà tún lẹ́gùn bàrà tó ju oníbàárà lọ àwọn tó jáwọn èèyàn ńláńlá ó níbi táwọn ó dúró sí àwọn tí wọ́n ní ńlá díẹ̀ ó níbi táwọn ó dúró sí àwọn tí wọn ò ní nǹkan kan ìṣòro tún níbi tí wọ́n dúró sí gbogbo àwọn èèyàn ńláńlá náà gbogbo wọn náà ni wọ́n wá gbogbo wọn náà fẹ́ Rábíọ́lá ṣùgbọ́n nínú ìṣesí tọ́lọ̀ ń fún wọn máa ń pọ́n àwọn àfàlẹ́ ju ẹnikẹ́ni lọ pàápàá jùlọ àwọn tó tún jẹ́ pé wọ́n ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tó dá sílẹ̀ ṣùgbọ́n àti débẹ̀ ní lọ́dún yẹn a lè débi tí àwọn èèyàn ńláńlá ń wà so kọjọ bí ẹ̀yìn géètì ní ẹnu géètì pátápátá but ó ti wá mọ̀ àbáwọn kan ti sọ fún ọwọ́ ní kálọ̀ sọ fún kálọ̀ gba bòmí àwa àtàwọn àfa àwa á lọ́tọ́rọ owó ìgbọ́n <laughs> bí ìgbélé ẹ̀kọ́ rẹ̀ tó dálẹ̀ so wọ́n yan àwọn wọ́n fẹ́ lọ rí fún àwọn kankan wọ́n sì tún ya àwọn adájọ́ mọ́lẹ̀ kí ó kọ̀ọ̀kan náà ká tẹ̀lé wọn lọ ó ti wá ní kí wọ́n lọ sọ kálọ̀ gba bòmí wọlé bèbí dáa dúró sí òun bá a dúró bẹ̀ fún fóṣù kan àlérò àwa lọ gbàbẹ̀ bàbá gbàbẹ̀ ibi táwa dúró sí yẹn inú wa wò pé ah nígbà tí owó yẹn ń gbẹnu ọ̀nà bí wọlé táwa ní ká lọ gba bí first gate àbó láti fẹ́ rí ṣe ibi táwa dúró sí òun bí ìgbà tí ìgànnà tó lanu báyìí ẹ̀yìn olè mọ̀kẹ́lẹ̀kùn wà mẹ́ lẹ̀kùn yẹn kàn sí ni sọ wọn ni ìka wọlé ibi àwọn àgbà wọlé aṣájòkó bàtà àjòkó tó pẹ́ àti ẹ̀tì ẹ̀rọ pípẹ́ àti ó bá ti ẹ̀wà pípẹ́ ẹnu ọ̀nà ibi mẹ́ngírí ni ó gbà wá bí ìgbà tí gànà tún lanu báyìí bó ti tún jáde nìmú à bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ gẹ̀ẹ́ yóò ti <laughs> sọ̀rọ̀ sí i bó ti jáde nìyẹn so ó bá jókòó twenty years so ọjọ́ ìmọ̀ gẹ́gẹ́ bí tayálà àfa ẹ̀dá arúgbó mọ́ àfọlọ́ ẹ̀jọ́ ẹ lọ síbi kókó kò fi ṣe gbéraga kò ní táìmù fún ẹgbẹ́ bó ti wulẹ̀ kó rí ẹ̀yà sàlátù mẹ́wàá fún amọ̀ṣẹ̀yẹ amọ̀ṣẹ̀yẹ kí ni kókó ìdẹ́ ẹ̀ bá wa gan pé òun ò ní táìmù. a sá sọ àwọn nǹkan yẹn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ó ní ẹ̀ẹ́dì tó ni pé àwọn ẹ̀ tí à ń wò pé tọ́lọ́hún ó bá bọ́ àṣírí <laughs> ṣe ẹ̀rọ lówó gbogbo ń dáwà máa ń gbà wá lójú kì í gbà wá lójú bẹ́ẹ̀ ìtẹ́kọ́ lọ́wọ́n bá lè ní kí gbà láàyè yàrá pé bí mẹ̀kúnnà ó sì máa sọ̀rọ̀ náà ni ó sì tún máa gbogbo tó bá dé gbogbo tọ́lọ́wọ́n bá lè ní kí gbà láàyè ó lè wà lórí àwọn ìnáwó kan tí a ní èlò kìí ṣe pé owó ẹ̀bẹ̀ bí èèyàn méjì tán bá lè travel kó Nàìjíríà kan lọ sí àwọn nǹkan yẹn lẹ́yìn òdì so ẹ̀hẹ́ èèyàn ó ní kí ló dé tó fi jẹ́ èèyàn méjì why not èèyàn mẹ́wàá ó ní kò sì jẹ́ èèyàn mẹ́wàá wọ́n ní àwọn òpin bóyá nípa nínú ẹ̀yìn ẹmọ́ sọ tí ẹmọ́ sọ ìnáwó yẹn ẹ̀fìyẹ́lẹ̀ pé ṣé ẹ̀yìn lẹ́fẹ́ náà ní subhanallah èèyàn méjì ó di èèyàn 15 yàrá nínú kò sí problem ẹ̀yà oh, àríjẹ mo nílé ilé mi wà ń bẹ̀ kò í ṣe pé ẹ̀sẹ̀ fẹ́ lọ dé sí hòtẹ́ẹ̀lì ẹmọ́wọ́ rẹ̀ ẹmọ́wọ́ rẹ̀ I have my own house there kí ní kankan so gbogbo ọ̀rọ̀ bá àti ń sọ yẹn náà ni pé kókó ni òun fẹ́ gbọ́ òun ò ní ó ní bí òun ṣe wà yín nìsín yìí àwọn ambassadors kan wà tóun bá ti kúrò níbi tóun fẹ́ lọ attend sí wọn tóun bá ti kúrò ń bẹ ẹ̀yìn kúlé òun yìí lòun ó gbà bọ̀ sí airport òun kó nàìjíríà máa gbé àwọn tó dúró táwọn <laughs> pé òun ò sun nàìjíríà lẹ́nu pé sóòtú òun bá ti attend sí wọn tó attend sáwọn ẹ̀yìn kúlé òun náà ló líǹkì sí airport pé òun lọ ní owó kó nàìjíríà ìgbà tá à ń ṣe dáa ma bó ṣe fẹ́ máa lọ ẹnìkan náà wà ẹjọ ẹjọ mo ní ọ̀rọ̀ kan mẹ́sọ ó ní ẹ̀hẹ́ kí ni kítú ni bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ ń gbogbo àwọn àfáà tó gbé ẹ̀tún bẹ̀rẹ̀ nìyẹn kí ló fẹ́ rí ó ní ah, mo kàn fẹ́ béèrè béèrè pé sì ń ráàyè kírun bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ ni ó ah ó sì mọ kálò lòó ṣe ìbéèrè gidi ni wọ́n béèrè yẹn o ìbéèrè gidi ìbéèrè gidi àwọn afá wọn béèrè yẹn lọ́wọ́ èèyàn <laughs> wọn béèrè yẹn ó ní mo mọ láì kírun o mi ò lè parọ́ wọn níbẹ̀ tí mo máa ń náwó àwọn eh, eh, chief ìnáwó ládàá owó níná ọ̀tọ̀ ládàá ẹ̀rọ ẹ máa ṣàdúrà kọ́lọ́hún kó fún mi ní time mo tún kó nàìjíríà báyìí ọlọ́run ó sì wà fún yín láyè tẹ́ẹ̀rọ ayè kírun sẹ́yìn pádùn àyẹ́gbà ọ̀padà ráyè àbí ọ̀ráyè eléyìí ṣe pé wọ́n sọ fáwà ọlọ́run bá kó bá foríjì bẹ́ẹ̀ ìnáwó sójú ọ̀nà ọlọ́run ti ń ṣe yẹn náà bẹ́ẹ̀ tọ́lọ́run fi ṣàánú ẹ̀ náà tọ́lọ́run fi wá ṣàánú ẹ̀ àwọn àrò pé bóyá burú ni wọ́n ṣe fún ó ti wà bẹ́ẹ̀ oore náà lọ́lọ́run ó súnmọ́ kọ́ pé dáadáa tiẹ̀ ní lọ́lọ́run fi ṣe fún bẹ́ẹ̀ ti bá ń bẹ́ẹ̀ ń ta ni bóyá ibi ẹbọ ni ọba kú sí nẹ́sọ̀lá sàlámà so ìdí ìyẹn ti ta fẹ́ fún jáde ń bẹ̀ ni pé àwọn ọlọ́rọ̀ fún èráyè máa yorùbá lẹ́yìn tó bá ti ráyé kì í tún ráyè mọ́ ṣùgbọ́n tọ́lọ́ ń bá ṣèjọ ẹ̀mú rẹ níwọ̀ntúnwọ̀nsì á orí ńlá ló ṣe fún ọ ó lè jókòó mọ́ láti gbọ́ wá sí ó lè sùn tó bá fẹ́ sùn ẹlòmíín bẹ́ẹ̀ tọ́lọ́ ń ṣe rọrùn fún bó dúró báyìí náà tó bá ní mo fẹ́ sùn o ó ń sùn lọ náà nù <laughs> tó bá ti dà ní oorun ó ń sùn lọ náà nù nídìí à ń lòògùn gangan kò sígbà tí ò lè wá kọ́dà bí bẹ́ẹ̀ nú omi wọ́n bá ní òun yá o ó sì lọ ṣùgbọ́n ẹlòmíì bí ó bá sanwó fún kò lè rọrùn yẹn sàn so lànàbí sallallahu alaihi wasallam lànàbí sọ wípé kọ́dẹ̀ aflaha onítọ̀hún ti jèrè man aslama ẹni tó bá jẹ́ mùsùlùmí wàkánà rizquhu kàfàfà tọ́lọ́ ń sì jẹ ẹ̀mú rẹ̀ ní kíni o níwọ̀ntúnwọ̀nsì ó tó níwọ̀n bá tiẹ̀ ọlọ́run ń bò láṣìírí rẹ̀ òtún wọ́kọ̀nà àwòlá bí ma àtà ọlọ́run wá fún ní tẹ̀lọ́rùn ó tún láyọ̀ ọkàn lórí tọ́lọ̀ ń ṣe fún èyí ọ̀gá ló tún jẹ́ kéèyàn oníkọ̀nà kéèyàn onítẹ̀lọ́rùn èyàn lè fi gbolé ayé lówó tí ò bá nítẹ̀lọ́rùn ìgbésí ayé náà ní gbé ẹni tó bá ò ní mọ bí arísìkì rẹ̀ ṣe lọ ẹni tọ́lọ́run bá fún ní púpọ̀ pé kìí ṣe mùsùlùmí o ṣùgbọ́n òun náà máa mọ̀ wípé ọlá ó níyọnu so abẹ́lọ́wọ̀n bá ní tóbi rẹ̀ àwọn tí ọlọ́run taari ọlá fún nínú wa ọlọ́run mọ́sẹ̀ ẹ̀bá sànú wọn o jẹ́ kó jẹ́ sábàbí àlìjẹ́nà fún wọn má jẹ́ ọjẹ́ sábàbí iná fún wọn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ́run ọba kọ́ máa ṣe níwọ̀ntúnwọ̀nsì fún wa kọ́lọ́run ọba eléyìí tí ó ṣe sábàbí iná wa táàfin wọná ọlọ́run mọ́ta rẹ̀ sí wa èyí tí ó jẹ́ wọ̀ntúnwọ̀nsì ìbò àṣírí bá a fẹ́ ìdánpè níbò àṣírí ojú kéèyàn jẹ́ multi-billionaire bọ́ọ̀ nǹkan lọ́la nísìn tọ́wọ́ ti twenty million bó ní one thousand lọ́wọ́ lálẹ́ yìí pẹ̀lú ògo ọlọ́run ó ṣe gbogbo bá sì rí yìí ó ṣe bò kò ní yíwọ gánà wàkánà rísíkù ó kàfàfà ṣùgbọ́n ẹni tí kò bá mọ bọ́lọ́run ṣe ń bò láti kọ́lẹ̀ ẹni yẹn ọmọ sọ̀rọ̀ ẹ̀ láìda ẹ̀mọ̀ wo ó sì yóò sọ lọ́wọ́ òun lálẹ́ àná o ó lè wọ́n ní one thousand lọ́wọ́ láàárọ̀ yìí nísìn ó ti ṣe nǹkan tó wọ́ ti twenty million irọ́ nípa ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run nìkan òun ló lè yé ó lè má ní one thousand yẹn lóòótọ́ ṣùgbọ́n gbà tí ó bá dọ̀la ó lè ṣe tó wọ́ ti twenty million wàrúsùkọ́ káfáfá ọlọ́run mọ̀ bàṣírí ẹ̀ so eléyìí ìfọ̀kànbalẹ̀ tó pọ̀ wà ń bẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ o mọ́tò aláṣírí rahmatulahi arhamar rahim ìjẹ́ ẹ̀mú ọlọ́mọ fi ní wa lára o má jẹ́ kí jíjẹ múmu má jẹ́ ó ní wa lára ẹni tí ọba róúnjẹ jẹ tí mọ́rin rẹ̀ ọba dúró déédéé yọ ṣẹlọ ẹni tó fẹ́ jẹ tí ò rí jẹ tí mọ́rin rẹ̀ ọba dúró déédéé yóò pè nǹkan mìíràn lọ́lọ́run ọlọ́run kó sọ wa ń bẹ̀ kọ́lọ́ má fi jíjẹ múmu kọ́lọ́ má fi ní wa lára gbogbo oúnjẹ tí ń sara lóore ọlọ́run má ṣe ní haramu fún wa torí pé nínú àdánwò tá a ní lórílẹ̀‐èdè wa gbogbo àwọn oúnjẹ asara lóore ó ti dàbí èèwọ̀ fún mẹ̀kúnnù mẹ̀kúnnù tó bá ṣe gbígbà téèyàn ń ṣàwàdà bàbá kan fẹ́ ra ápù ńjọ kan ìgbà tí wọ́n ẹ̀ṣẹ̀ ń kó ápù déhùn gbogbo ọkàn rẹ̀ bí ọsàn bí ẹyí tọ́ntọ́n èrò ni wọ́n bá ní 100 naira ọ̀nà èwọ̀ èwọ̀ èwọ̀ èwọ̀ èwọ̀ àyẹ̀ ní èwọ̀ fún àà ohun òun tó bẹ́ẹ̀ <laughs> ìkọjá yìí ni subhanallah ṣé ni kí mẹ̀kúnnà ó jẹ ni ṣùgbọ́n àpò rẹ̀ ó sọ fún pé ni fún o àwọn orílẹ̀ tó sì gbogbo èèyàn náà ni àti mẹ̀kúnnù o àti ẹjẹ́ ìṣe o gbogbo èèyàn ni ọ̀jẹ̀ tó dáa irú eléyìí tó oúnjẹ náà ni gbogbo yín náà máa jẹ nínú àmì pé orílẹ̀-èdè ni nínú àmì pé orílẹ̀-èdè ó ní gbogbo wa máa jẹ oúnjẹ tó dáa papọ̀ kọ́ má jẹ́ pé olówó nìkan ló ń jẹ nǹkan ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn olèdè tó dáa pé everybody o ni ó máa jẹ nǹkan tó dáa tó máa fẹ́ fún ọ ní nǹkan gan nǹkan tó dáa náà ni ó àti ẹni tó lówó ṣùgbọ́n nírú àwùjọ wà ẹ̀ ọmọ mi ọmọ bí ṣe rí lẹ́nu pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nígbà mílìkì ó ti ah, àgbọ̀ ọdún òun ló ti fi ẹnu kan mílíkì kan yìí bẹ́ẹ̀ sì nígbà kan nàìjíríà láà bá ń ṣeré ọmọdé ládùúgbò wa nìkan a lè sa agolo mílíkì ọgọ́rùn torí pa agolo mílíkì láti máa ń ṣeré a tó báyìí a máa lẹ̀ a sún náà a ṣe mọ́tò kọ́ ọmọ kan dárú ẹ̀wọ̀n nísì kó tó rí agolo mílíkì twenty sa yóò dé ìjàpọ̀ estate <laughs> yóò dé bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àdúgbò yọ kó tó rí tó kó torí mẹ́wàá sàgán yóò ṣe wàhálà díẹ̀ o ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo àdúgbò agolo mílíkì làwọn tó wẹ̀ ìkùlẹ̀ ẹ̀ ti rí ẹ̀ lè rí mẹ́wàá lẹ́yìn ìkùlẹ̀ tí nìkan ẹ̀ lè rí mẹ́wàá wá tún dọ̀la ẹ̀ tún rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn kéèyàn fi sára hmm? kéèyàn sára lómi ìtọ́jú wípé ọkàn akó nàìjíríà tí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ máa sẹ́lẹ̀ ń bẹ̀ tí ó gbé ó sì mùlùmùlù tí ọ̀rọ̀ rọ̀ àti nàìjíríà gan lọ́ba àwọ̀jẹ́ mọ́pọ̀lọpọ̀ yẹn la ẹlòmíì ẹni pupa lọ́lọ́ǹda ẹni pupa lọ́lọ́ǹda ṣùgbọ́n ibi náà lójú orí bá wọn bó bá jáde kó nàìjíríà wẹ́rẹ́ báyìí tọ́kàn lórí oṣù mẹ́fà ń bọ̀ bá rí ẹnu tí èsì lágbájá pé ó náà ní gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ṣe ẹlòmíì ń bẹ ẹni tó lómi láà ẹ̀yẹ́ máa kíyèsí ẹjọ́ kan ara jáde kó nàìjíríà tó bá padà dé ẹ̀ ah àṣìláwọ́dá lè lómi lẹ́ẹ̀kẹ́wàá ẹ̀ bó sì wà ń bí ìdọ̀la ẹ̀kẹ́ wọn máa gbẹ sí ni zohadi <laughs> musiba àdánwò ni o ìdí ìyẹn tó jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣàdúrà fún nàìjíríà abẹ́lẹ́ wọn bá nu títóbi rẹ̀ èyí tá a tún nàgà wò níwájú báyìí ọlọ́run kó ṣe lóore fáwọn mẹ̀kúnnù kó bá a tún nàìjíríà ṣe kó ṣe ní ìlú ìfọ̀kànbalẹ̀ fún wa kó má ṣe ní ìlú ìdààmú kó má ṣe ní ìlú ìbànújẹ́ fún wa mò ń ṣàlàyé fáwọn èèyàn kan wípé nínú haram mọ́sálásí ànábì Madina ó ju gbogbo ọbẹ̀ ìlú àdúgbò lọ bàbá kan ọmọ rẹ̀ wá sọnù káwọn ọmọ wa ọwọ́ arọ ọmọ yẹn Khalid lórúkọ ọmọ yẹn ìsàn wà bẹ̀rẹ̀ Khalid Khalid ìsàn ìdààmú ti bá torí èrò pọ̀ kọjá apò lóun wọ́ ma kò rọ́mọ yẹn ọlọ́pàá kan wá pè pé lé olóhùn wọ́mọ ọlọ́pàá ni kó lọ́mọ yìí ṣe náfìlà rẹ pé kò lè sọnù ó ní ọkàn wò balẹ̀ ó ní pé tọ́ ọ bá ní náfìlà fẹ́ yẹn máa ṣe tiẹ̀ mọ́tàlásí in the next thirty minutes ó pọ̀ jù wọ́n mọ̀ ọmọ yà á bọ̀ nbí lọ́wọ́ kí ìtọ́ ọlọ́pàá yẹn fi ń sọ pé kò sí gbọ́mọgbọ́mọ tí ó gbọ́mọ ẹ̀kọ́ sẹ́ni ẹ̀ka tí ó gbé so ibi ọmọ yẹn ti rìn kiri àwọn ọlọ́pàá yẹn ti sọ fúnra wọn tán bá ti rí i wọ́n ti mọ ibi tí bàbá ọmọ yẹn wà wọ́n padà lọ́wọ́ mọ́ ọmọ yẹn lọ́ọ́ bá ń bẹ̀ ni ẹnìkan wọn sọ fún mi pé àwọn ah, òròpẹ́ ni yẹ̀sẹ̀ ń wá síbí yìí tí ń wá tẹ́lẹ̀ kò tiẹ̀ ní náà ọmọ àwọn èèyàn ọmọ wọn báyìí ọmọ wọn ò rìn lọ kò ṣeré lọ kò sí pé ẹ mọ́rin jìnnà ó kí wọ́n kiri kò ní wíwá kiri kankan yọ ọmọ ọ kan ọba àmọ́ rí yọ padà wá bí sì padà wá wọn mú wa kò sí pé ẹ tí ó gbọ́mọ kankan kò bá àkágó kan wọ́ padà ọmọ yẹn náà kí ni ń jẹ́ fọkànbalẹ̀ tó jolè lọ so ẹ wá wo ńgbà ṣẹlẹ̀kùn tán àtúnṣerin ẹlòmíì ò ti sùn lọ yọkàtà di ah mi ètí ti <laughs> mi ètí <laughs> ó ti sùn <laughs> yọkàn ni ah ọsùnbìlẹ̀ mẹ́jà òní tí òṣùwọ̀n alágbàtà mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ ah àti ìtìrin àti ìwọ́ kéde sí lẹ́kùn àtójú oorun ní òdìbí lára pé ah síbẹ̀síbẹ̀ náà ìwọ náà ló tù sí fún rẹ nígbà bá rẹ rẹ yá a sí fún rẹ o yẹsà yẹsà mo òun náà ni mo ń ṣe lọ́wọ́ àbẹ̀wò kọ́lọ̀ kó ṣàánú wa o kó ṣe orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè bọ̀kànbalẹ̀ o àwọn tí ọlọ́run ó lò ní sábàbí ní kọ́lọ̀run ó kó ìjọba lé lọ́wọ́ o àwọn tí ó jẹ́ sábàbí fìtínà ìdàmfà orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́run bá yọ wọ́n sá o bọ̀ rahmatu ya arhamar rahimin وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته